adúpẹ́ ní ọ̀dọ̀ náà ọlọ́ba tí ọ̀dọ̀ ẹ̀kọ́ ti ọ̀pẹ́ àgbọ̀dọ̀ ìjà àti ìjẹ̀fọ́ àlọ́bọ̀ ọ̀pẹ́ kí ọlọ́ba tó fẹ́ kí ó fi àtàwọn ará rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó àtàwọn ọmọ Islam tó ti jẹ́ òkú ìdè kọ́lọ́ ti àtàwọn ọmọ Islam. abẹ̀rẹ̀ tẹ̀sílì ní àná a ti sọ bí tẹ̀sílì náà ti bẹ̀rẹ̀ láti bí yìí ọdún mẹ́rin sẹ́yìn eléyìí ni ọdún kẹrin. abẹ̀rẹ̀ pẹ̀lú gbólé ọlọ́run lẹ́yìn bàtà pé kí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. kò sí tá a lè sọ lórí àyà tó lè ká ìtọ́pamọ́ sábẹ́. ìmọ̀ká gbìyànjú kí àlékún òye kó lè fún wa lórí àyà yìí àti àwọn àyà mi náà àti àwọn àyà tí ò léde píkà tá à ń fojú rí lójoojúmọ́ tá à ń bá sábà lójoojúmọ́ kọ́lọ́ ń kò sọ fún ayé wà fi ti nípa ẹ̀mí ara yín gan owó àmì ọlọ́ọ̀bá kí àkíyèsí ìgbélé bá kú náà la fi ń fẹ àwọn ayàyè la fi ń fẹ lónìí. abẹ̀rẹ̀ Rabbil Alamin lọ́dún yìí lánàá a ti sọ ìtumọ̀ kí ni jẹ́ rọ́bù nínú èdè lárúbáwá àti nípa lílo Qur'an ta sọ wípé rọ́bù nínú èdè lárúbáwá a máa túmọ̀ sí ilé nǹkan. ẹ sọ pé rọ́bù dà ẹ̀ńtò nílé ìníjẹ́ rọ́bù dà bẹ́ẹ̀ náà sì ni ẹ̀ńtọ́jà síwájú wọn máa kó náà rọ́bù kùránì náà sì lò yẹn náà ipe níbi sọ́ọ̀tì yusuf sanni ọba tọ́jẹ́ aṣíwájú fún rántí mi o rọ́bù náà ti máa túmọ̀ sí olùṣe ìtọ́jú nǹkan látara tẹ́lifíà education training ìní àtẹ́lifíà a sì sọ pé nínú àyà yìí ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó ń ṣe àmójútó gbogbo ẹ̀dá pátápátá kò náà lọ́lọ́ ìṣe àmójútó ìtọ́jú òun náà ní rọ́bù yìí nínú àwọn tafẹ́lẹ́ kuran wọ́n lè fi ọlọ́run wa wọ́n lè fi olúwa wa kò tí ì rìflẹ́kìtì ìtumọ̀ ìjọ rọ́pù kó sínú olùmójútó nǹkan oní ẹ̀yìn rọ́pù ní kuran tó lò àìsàn sàlàyé àwọn àyèmí náà sí kuran ti lò ó. ẹlẹ́ẹ̀kejì afi àyẹ̀wò àlàálàmì títí ní ìtumọ̀ rẹ̀ àtìkọ́ ìtumọ̀ táwọn onímọ̀ fún ẹlòmíì nínú àyà yìí èèyàn lọ́lọ́run rí bá a sí ẹlòmíì ní ìyàn àjànú ni ẹlòmíì ní rárá gbogbo ní mẹ́rin títí ní dàgbà sókè sí lónìí kì sẹ́ríbíà ẹlòmíì ní rárá o gbogbo ẹ̀dá ọlọ́run pátápátá ní túmọ̀ sí gbogbo ní ìgbẹ̀yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́dàá àtọ́kọ̀ ìyẹn náà ní ọtẹ sọ̀rọ̀ yìí òun náà ló ti bá àáyà yìí tọ́lọ̀ sọ pé alihamudulilayi èmi ọlọ́run lẹ́tọ̀ọ́ sọ́pẹ́ Rabbil alamin tí mo jẹ́ olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá Ar-Rahman Ar-Rahim tí mo di aláàánú tí mo di nípa àánú yẹn. lẹ́yìn ìgbà náà láyé mọ́tálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wò nípa sàrọ́gbìdì wòlú ni káwọ́lì Rabbil alamin nàbẹ̀rẹ̀ Qur'an ìwé Rabbil alamin ọlọ́run fara rẹ̀ ní Qur'an pàtàkì jùlọ nígbà táwọn ànábì ọlọ́run tí wọ́n bá lò kí wọ́n ní yá òbí lòdì ní ìrè ọlọ́run tó ní tèmi àbí kí wọ́n mọ tó kúrò àwọn èèyàn ní mọ̀tẹ́ ìgbàlá yìí ti yìí ìtumọ̀ pé tó ọjọ́ olùtọ́jú mi tọ́jú ara àtọ́jú tó náà ní ìjánu inú ìtọ́jú náà tó tún náà ní àdúrà tí ń tọrọ yìí ẹlẹ́ẹ̀kẹrin tá a yẹ̀wò lánàá òun náà ni igbe arọ́b gbólóhùn arọ́b orúkọ ọlọ́run ni èyí tọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ wọn sọ ìpè orúkọ ọlọ́run ni àwọn míì sọ pé rárá ìpè ìròyìn lọ jẹ́ pọ́lọ́run ṣùgbọ́n amú ẹ̀rí wá lórí ẹ̀rọ Kọ̀ọ̀án káàpù mọ̀ pé orúkọ ọlọ́run ọ̀nà ìgbà sọ̀rọ̀ nínú Kọ̀ọ̀án a máa jì yé ìgbé ṣé bọ́lọ̀ ń àbọ̀jẹ́ ìròyìn àbọ̀jẹ́ ìròyìn pa ọlọ́run nǹkan mẹ́ta mo ti sọ̀kọ̀ yẹn orúkọ ọlọ́run sáǹpé ní àtúmọ̀ ìròyìn ọlọ́run sáǹpé ní àwùkọ́ ìròyìn pa ọlọ́run sáǹpé ní àlẹ́ àkùbá àwọn àyè míì ó fojú hàn gidigbe títí ó kọ́ ilé yìí jẹ́ bọ́lọ́mù ọlọ́ba tó dé ní títí wà àwùjọ òrò àná àyàmà tẹ́lẹ̀ ń padà wọlé àtúmọ̀ òyìnbó tọba wọ òkè ya Allah tọba wọ òkè ya Rahman omi tó ń lo Ọlọ́run tó náà ní Rahman kò dúró Ọlọ́run ní àwọn ìkọ̀tọ́ rẹ̀ wà tọ́pọ̀ ń fún mi àwọn àyè míì ó lè pé ìròyìn lọ́lọ́run ti ń pa ààyè yìí ó lè jẹ́ ìdòwó ṣùgbọ́n nínú àwọn ààyè téyìn mọ̀ ẹgbẹ́ ni rọ́pù jẹ́ òun náà ní gbọ́dọ̀ ọlọ́run ti sọ pé sàlámù sàlámù ní rọ́pù láti wá sọ̀rọ̀ lórí mẹ́sàlẹ̀ lẹ́ẹ̀karùn òun náà ní pé ó kọ́ ọlọ́run bá alákùnrin táǹpé ní àrọ́b ó fi kú ọ̀pọ̀lọpọ̀ ó kọ ó ti kú sínú àtàlà yìí pé àwọn òkú àmọ́ fẹ́jú lè tùmọ̀ jura wọn lọ ó ti kó ìtumọ̀ alikọ́dúró alikálíkù alibáàrú alimọ́sọ̀wòrò alahayu alikọ̀yọ̀mù alahayu asẹ̀lẹ́mù alibàfíìrù gbogbo nǹkan àkàlà nù. gbogbo ẹ̀ ló kó sínú lábẹ́ ẹni pé inú ìtọ́jú tọ́lọ́run ṣe fẹ́ dà bóòlù yìí ó ti jẹ́ pé yóò ṣe ìtọ́jú tí ò ní ní àwọn ìròyìn kan lára àwọn ìròyìn tó wá ní lára àwọn ìtọ́jú ó fọ́lọ́ ń bẹ̀ lánàá. a ti hali yajuzu ìtìláàfù الرب على غير الله تعالى. gbólóhùn الرب rabb ìjọ yẹ ká lù fẹ́ẹ́ lòmí yàtọ̀ sọ́lọ́ rẹ̀ àrùn àtó lérí tìlánì àwọn onímọ̀ ẹni wọn kò lórí pé ar-rabb a gbọ́dọ̀ lò fún ẹ̀dá kẹta àfọlọ́ a gbọ́dọ̀ fún ẹ̀dá kẹta àfọlọ́ ṣùgbọ́n tá a bá lo rọ́bù fẹ́ dàá ajẹ́ká wà sáfìsì rọ́bù dárì ẹ̀ńtọ́délé àbí rọ̀bì ẹ̀ńtọ́jẹ́sẹ́ yílù lọ́jà àdúwájú àbí kẹ́ ẹni mú rọ́bì ẹ̀ńtọ́rì mi ìtumọ̀ ẹ̀ náà ní rọ̀bì. ó kọ́ ọlọ́run ìní àrọ́b tùmọ̀ ká wá sọ pé àrọ́b àbí ká sọ pé yá a gbọdọ lò fún ẹ̀dá kankan àfọlọ́wọ́n bá àlejò ọlá oní àti ni pè lọ́ọ̀dù nínú èdè èbó oní àlàá náà pè ní olúwa mi olùtọ́jú mi olùrè mi a gbọdọ lò fẹ́ni kankan ọba àlejò ọlá nípa gidi torí pé ó kó ìtumọ̀ sínú títọ́jú ìtọ́jú nǹkan ní pàpà ní gbogbo ọ̀nà kò tí ó lè ṣe lẹ́yìn ọlọ́run ajẹ́pẹ́ tó ní pé tá a bá kúlẹ̀ fún ọgbọ́dọ̀ máa jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá yìí lẹ́yìn eléyìí ọ̀rọ̀ tó wá ń sọ àti Muslim látọ̀dọ̀ ọlọ́run ó ní òjijì ọlọ́run واغفر ربك اتق ربك وليقل سيدي مولاي ولا يقل أحدكم عبدي أمتي وليقل فتاي وفتاتي وغلامي òtíọ́lọ́ sọ̀rọ̀ la àyọ̀ sọ́là nù àdìsá bí òrera ó ní òtíọ́lọ́ sọ̀rọ̀ sọ yìí pé ẹnìkan kan nù yín kò gbọ́dọ̀ máa sọ fẹ́nìkejì yìí lọ fún rọ́bù rẹ ló ń jẹ lọ tanná fún rọ́bù rẹ lọ gbómi fún rọ́bù rẹ kó mu ìyẹn ni pé tá a bá ní ẹrú ẹ bá máa sọ pé lọ gbé lọ gbómi fólúwa rẹ ní ẹsẹ̀ máa ṣe láàfin ọba olúwa wọn lò wọn lò lúwa wọn olúwa wọn bá yín sọ̀rọ̀ olúwa wọn bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn tó ṣe yí pé tá a bá to nàìjíríà tá a to àwọn pàtàkì pàtàkì tó wà bẹ́ẹ̀ tipatipa àwọn òfin mu nàmbà wà ní ọgọ́rùn ẹni tó kú nàmbà wà àkọ́kọ́ mr president èyí lásán lójú tó tó kù nínú èyí tó ti tó àìmọye yìí lọ́dọ̀ tó ti tẹ̀wọ̀ fún rẹ̀ ó tó torí ẹ̀wọ̀ báyìí wọ́n tún fi sọ pé ó lè má lò jọjọ́ mi ó lè ọjọ́ tí ó lò ọjọ́ mẹ́wàá wọn kù kalẹ̀ tẹ́lẹ̀ ó lè mú ẹ̀sẹ̀ ìdíjọ́ jọjọ́ mẹ́wàá lọ ọlọ́run ọ̀sán ló wà ó ìjọ yẹ kéèyàn máa lo olúwa wa kọ́ máa kó olúwa wa fẹ́ nìkan lẹ́yìn ọlọ́run ìkànnù àwọn abá wa kọ́lọ́ńkọ́ sàlékún karamọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní bá ní nǹkan pọ̀ pẹ̀lú àlọ́ bá ní tí wọ́n lọ ọjọ́ sọ wọn lọ lọ́rùn náà ń wọn ò bá lọ gbọ́ àfi ṣe àgbèrè àwọn olè wà ká dọ̀bálẹ̀ o àwọn olè wà ká àwọn olè máa bọ̀ kò sí problem tòun ó ti sọ fáwọn àjòkú náà pé àwọn èèyàn ń nu kẹ̀mílì yìí nìyẹn wọ́n yé dọ̀bálẹ̀ ní ẹsẹ̀ lọ sí wọn dọ̀bálẹ̀ ni wọ́n gbé alóòjì ẹ̀kọ́ dìde mọ́ wọn lọ́jọ́ wọn ti tẹ̀ báwo lórí ọba nílà abẹ́rẹ́ abẹ́rẹ́ ní ti dáadáa ní ti dáadáa gbogbo ọ ìwọ wa bá gbà fún lórí àwọn afẹ́ gbà fún lórí wọn bá àwọn jọbalẹ̀ ó ti tó kó bí a ti lọ nìyẹn tí wọn kọ̀lẹ́tọ̀ ká máa sọ fún ẹ̀dá kan fún máa sọ pé lọ fún olúwa rẹ̀ olùkọ́jú rẹ̀ lọ fún ní lọ fún lóúnjẹ àbí ó isi ti ká máa wí ní sẹ́yìdì àtiwájú mi ọlọ́run ló sẹ́yìdì bẹ́ẹ̀ ló kọ́ fúnra rẹ̀ ti àtiwájú ọlọ́run ló fúnra rẹ̀ bí ẹgbẹ́ ìkọ́ tí sọ ló kọ́ oníkòtò náà ní tẹ̀lé rẹ̀ tòkè kọ́ra rẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ pọ̀ tò nínú ẹ̀ náà ni ẹnu lè pé òun ní tọ́jú mi nínú ẹ̀ náà ni ẹnu lè gan nínú ẹ̀ náà ni sẹ́yìn wà sẹ́yìn náà máa jẹ́ mọ́ láti ìdè lábáwá ẹ̀sọ́ bá jù síwájú nínú ẹ̀ kódà ẹrú gan máa jẹ́ mọ́ lá nínú àwọn àtúnwò àdùbá àtúnwò èdè lábáwá ni tò wọ́n sọ pé ànábì mọ́lá ibnu Umar radiyallahu anhu. ọ̀rọ̀ àtọ̀dọ̀ náà fi tọ́jú ẹrú fún abdullahi bin umar èyí ti kọjá sẹ́yìn yìí fún abdullahi bin umar abdullahi bin umar èdè ìtẹ̀wúrà òun ẹrú fún náà fi wá jẹ́ àbá fún ìmọ̀ mọ́lẹ̀ tòtítà fẹ́ẹ́ bẹ́ẹ̀ ni wípé ànábìrò sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa bó tún ti kọ̀ fún wa ẹrú náà máa fi ẹrú ní ẹrú mi ó lè ṣe ká pè ní pàtàyà àbí pàtàtì àbí fúlàmì torí pé ìjẹ ẹrú gangan kọ̀tẹ́ nìkan tó lẹ́kọ̀ọ́ sí ká tó èrí ẹ lójú mi àlọ́lọ́run ọlọ́run la jẹ́ gbogbo lọ́lọ́run fi sọ́dún kọ́ra nígbà ayé ẹ̀sẹ̀ ń sọ́dún mọ̀ sí ayé ẹ̀kọ́ ní abdulilá kọ́lá ìgbàlá àdìgbà. anabi isa alayhi salatu salam tí gbogbo yín kọ́lé gẹ́gẹ́ tẹ́ wá gbàkànlé kọjá etí ń bẹ fún òun gan kọ̀sọ́kọ̀wé ìtẹ̀rí fọlọ́ bẹ́ẹ̀ náà ni àwọn màláìkà wọn ò sọ kí lọ́wọ́ adé táwọn ẹ̀dá kan tó ṣe pé wọ́n wà á máa jẹ́ pé wọ́n máa sọ pé ànábì kan pé kì í ṣe nínú ẹgbà wa mi nínú Sahih Muslim ọsọ yìí pé wàlá yẹkulẹ ahadukum rọbì ẹnì kankan ní kọgbọdọ sọ pé rọbì yẹn ni pé ẹ ẹ ojú mi àti olúwa mi ẹ gbọ́dọ̀ sọ. Imam Nawawi sọ pé àwọn afa sọ̀rọ̀ lórí hadith yìí ètò ilẹ̀ jù náà ní pé kàrá àtúntò sí ibi akóyira rẹ̀ nípa akéèyàn gbé lọ́lọ́lá jùlẹ̀ gbé lójúmọ̀ sí tí ẹ̀ bá pẹ̀ nìkan rọ̀ fún àbótó mú láyà àbíkí nìkan tí ò sì ní lẹ́mìí pé ìṣe tọ́lọ́run bẹ́ẹ̀ fún ètò fọ́lẹ́jẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní kọ́mọ́tò gbólóhùn rẹ̀. àwa lè wá béèrè yìí pé ṣe bọ́ wá nù hadith sọ̀rọ̀ Bukhari àti Muslim kó jìbí ọlọ́pàá lọ́la àlùfẹ́lá nígbà tí ń sọ̀rọ̀ àṣírásù sáà ọgbẹ́ pé àǹtẹ́lìdàlẹ̀ amọ́tò rọ̀bà tàhà nínú ìwáyà mi àǹtẹ́lìdàlẹ̀ amọ́tò rọ̀bà hà ìní àdìgẹ́rùbìnrin ló fi olówó ẹ̀ gẹ́rùbìnrin ló fi olówó ẹ̀ so èsì àwọn onímọ̀ ni pé. ona lọ dẹ náàyù tó wá tòkè tọ́ba di kàráǹjì dáyé pé ẹ̀ńtọ́ ń bá sọ̀rọ̀ òní gbọ́ yé ọba tó lò bá wọn wọn kò dé ife gbólóhùn táwọn èèyàn ọ̀dà sáàdì nìyẹn ife ti bí ẹnìkan ẹni tọ́ba ń wáyé ní ìdàkúrẹ́kú lẹ́yìn ẹ̀kọ́ kan kéde pé ní wọ́n kọ̀ fún wa ń bẹ̀ ṣùgbọ́n tó yẹ kókó kúrúkúrẹ́sì láwùjọ àwọn èèyàn tí wọ́n máa lò gbogbo gbà so wọ́n ní náà ni wọ́n kọ̀ fún wa torí pé bá a bá wo Islam gan fúnra ara rẹ̀ kò fẹ́ ká máa ti kàkà bò ìjọra ìlú bó ti wọ́n sọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní yunifásitì ní wàá ti ní fẹ́ẹ́ dìgbì ìjọba ẹgbẹ́ tó wà ó owó tiẹ̀ tó ní owó ti bẹ̀rẹ̀ ẹ bá ti di sẹ́kọ́ndìrì dìgírì apá àwọn ọ̀gá ni ẹ bá ti àní bí èyí à wọ́n ti lókè ó ti di dókítọ̀ bàbá àti àbọ̀ wa bá débi pòfẹ́sọ̀ àà ọ̀rọ̀ rẹ̀ fún ọ̀fẹ́sọ̀ ọlọ́nkọ́ sàlù àfi kéèyàn ọ̀sẹ̀ bá fọlọ́n kọ́mọ yìí pé wà fọwọ́ká kú lè di ẹlùmí ní àlè ọlọ́wọ́ bá ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ lórí gbogbo ẹ̀ bá lòmìnira. وما أوتيتم من العلم إلا قليلا ìtọ́lọ̀ ń fún yín di ìmọ̀ nǹkan díẹ̀ ni nínú ìfẹ́ mọ̀ tẹ́ẹ̀ta ìmọ̀ kẹ́sí ẹ kù bí ẹgbẹ̀rún kan pòfẹ́sọ̀ kalẹ̀ fíjì kálukú ti yàtọ̀ síra wọn kò sì ní ilé pàṣẹ lẹ́nu kéjì nígbà tí ọ̀mọ̀ ń bá ẹ̀. tọ́ba tẹ̀ wá lọ rí ti lọ à lánẹ́t pọ̀tù lánẹ́t pàtọ́nẹ́ọ̀tì àwọn ló ní mímọ wọn pẹ̀lú àwọn ló ní mímọ àwọn ló kù ìdáná ìdáná tó lálẹ́. gbogbo bẹ́ẹ̀ ṣe ní mọ̀ òṣùwọ̀n tó ní ẹ̀ ń dà wúlò àlànà ní nàìjíríà kékeré ńlẹ̀ bá gbẹ́jọ́ lọ àwọn tó lẹ́jọ́ gan wọ́n ti bẹ́ẹ̀ kú tán kí wọ́n tó dájọ́ wọ́n ti dẹ́mọ̀ báwọn gbọ́dọ̀ nínú ẹ̀rọ òdodo òdodo lọ fẹ́ẹ́ nínú ẹ̀rí tó jókòó sí náà láì ní lọ sí gẹ́gẹ́ ọ̀n ṣùgbọ́n mi kí wọ́n tà sí wọn kọ́lọ̀ wọn tà ní Bukola tà àti wọ́n lè tẹ́jọ́ ẹ̀ tẹ́jọ́ ẹ̀ sí ìṣèjọba tán wọ́n lè gbé ọ̀fẹ́ tí ń jọ́mọ́ ìjọba ti ní kẹ́sì fún wọn fúnjọ́ kó láyé níbi ipò yẹn wọ́n mọ tẹ́jọ́ nǹkan ẹjọ́ ìtàn kọ́lọ̀ nǹkan tà ní bẹ́ẹ̀ náà ní ní court my lord my lord tí wọ́n bá lè yí padà sí bá mọ̀ dáa pọ̀ wọ́n tí wọ́n bọ̀wọ̀ fẹ́ni tó yọ̀wọ̀ lẹ́dẹ̀ẹ́ sí òun náà lọ́lọ́run tó dẹ̀dá gbogbo wa. mọ́tàlẹ́ lẹ́ẹ̀kẹfà nìyẹn lórí Rabbil alamin ẹlẹ́ẹ̀keje òun náà ní pé Rabbil alamin nàkà àdínàwó dá jawaban an su'al bí ìgbà ọlọ́run bá fi ṣe ìdáhùn lórí ìbéèrè mi ní ìwà tó pé ìbéèrè kan bẹ nínú ọpọlọ àwọn èèyàn tọ́lọ̀ wá fi ìdáhùn rẹ̀ bóòlù ti jẹ́ àtisọ́rù ẹ̀ náà ní gbóná alihamudulilá ńgbà tí èèyàn ọmọ wá gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ni à tọ́lọ̀ wá ń bẹ ní ń bẹ torí ẹ̀ kí wàá láàfin mọ̀ pé ń bẹ kí láàfin mọ̀ yìí tó lẹ́tọ̀ọ́ sẹ́yìn òun náà ní gbérò bílẹ̀ alamin ó ní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá tí wọ́n bá ní ẹ̀kọ́ dá ẹ̀dá mi yàtọ̀ sọ́lọ́hún kò mú wa tẹ́lómi bá ń bẹ tí ń tọ́jú ẹ̀dá yàtọ̀ sọ́lọ́hún mú wa tẹ́lómi bá ń bẹ tó pre plan bẹ́ẹ̀ dá mi rí lọ́ mú wa alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ sọlọ́ ni bóòlù láti mọ̀ pé ń bẹ bóòlù láti mọ̀ pé ọlẹ́tọ̀ sẹ́yìn ọlẹ́tọ̀ sọpẹ́ ọ̀nà ẹni pé rabbil alamin ọlọ́lọ́run tó ti kó tọ́jú gbogbo ẹ̀dá pátápátá. lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó wá dún nílẹ̀ lórí kó ní Rabbil alamin ó ní Ar-Rahman Ar-Rahim Maliki yawmiddin òun lọ́ba aláàánú òun lọ́ba tó dé pé òun ní ìkápá lórí ọjọ́ ẹ̀san téèyàn bá wòye sí èèmọ̀ tọ́pamọ́ àwọn nǹkan ìyanu tọ́pamọ́ sí gbogbo tí ń bẹ nípa bíbẹ rẹ̀ ni àti nípa bí kéńse. àyípadà ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ yóò gbà yí pé òdodo ni ọlọ́run bá ń bẹ yóò sì gbà yí pé ọlọ́run bá ń agbára agbára tí ó kàǹkà ni téèyàn lè ronú pampa rẹ̀ yóò sì gbà yí pé ọlọ́run bá tó gbó ọba ń bẹ ni tó sì lẹ́tọ̀ọ́ sí ọlọ́ọ̀bá àdìgbò lágbára sọ̀rọ̀ sọ́ọ̀tù gáàbìr ẹ sọ́ọ̀rì sọ́ọ̀tù gáàbìr kò dálí kọ̀là àwọn bẹ́ẹ̀ o sọ́ọ̀tù gáàbìr àyà sixty one sixty six ọlọ́ọ̀bá sọ pé aláàbù lẹ́ni jàálà lakumu lẹ́yìnlá lẹ́tẹ́sùnú sí wàhánà àràbù sọ̀rọ̀ iná láhà lakumu kọ́dílì ní àlà náà wàlákin àtàrọ̀ náà ti láàyè ṣùgbọ́n Allahu ọlọ́run bàbá tó tóbi ọlọ́run bá sọ pé aláhu lẹ́ni ìjà àlàlákùnmó lẹ́yìn ọlọ́run ọba iná ní ọ̀dá òwúfún yín lìtẹ́sùkúrú kò fi kẹ́ẹ̀lì bá farabalẹ̀ nú òwú yẹn ẹ wo gbé ẹ̀dá ọlọ́run bó ti pọ̀ tó lórí ilẹ̀ bílíọ̀nù àti sẹ́wọ̀n bílíọ̀nù àbẹ́ ẹ̀kọ́ ni àbẹ́ ẹ̀kọ́ ni àti sẹ́wọ̀n bílíọ̀nù àbí òye kékeré rẹ̀ wọ́n sáǹkà àti lé sẹ́wọ̀n bílíọ̀nù. ọlọ́run ọmọ yẹ ẹ̀dá bọ́dá o wọ́n fẹ́ máa ti ka rough calculation ní ẹ̀ma ti o tẹ́bá dé ní fún yàn fígọ̀ tó ti pọ̀ báyẹn má rò pé wọ́n ka gbogbo ẹ̀ lọ́kọ̀ kan ni o a lè pé iye yàn báyìí láì tún sí nàìjíríà èyí tó wá ẹni o wọ́n kàn mú wa ni wọ́n wo location kan wọ́n wá yẹn ara wọn wọ́n wá calculation kan jáde ìpè báyìí ló <laughs> torí ẹlòmíràn rò pé aago ah, wọn ti mọ nǹkan iná jẹ́ wọn ti wá sọ ọdún ẹ fifty percent ní kẹrẹ aa ẹ bá ti di academic study ẹ ti mọ sample àti àwọn òfìsẹ sample yẹn wọn wà multiply <laughs> wọn àlọ pé àwọn predict pé kò sẹ́ tí ó mú ọ sí ṣé wọ́n lọ lọ kà ó pé iṣẹ́ ń sọ ó jẹ́ ẹ̀rọ ni <laughs> ṣùgbọ́n sọ ọlọ́pàá ló ti mọ̀ ẹ́ pé àà sample ni wọ́n fi ń jọ́ sí àwọn yòókù. Allahu lẹ́rí ja'ala lakumul layla litaskunu fihi ọlọ́run ní òun ló máa ma ṣe òru fún yín kékeré máa farabalẹ̀ ń bẹ̀ bá a ti wá lé ní six billion yìí percentage twenty four hours lójúmọ́ tẹ́fẹ́ parí wá fún lóògùn tẹ́ ó ní táìdì yóò ní lára rẹ̀ yóò sì jùmọ́ tó ń lò iye ọjọ́ tí ilé kàdé òde pé ẹgbẹ́ mi ò òru náà ni gbogbo wa gbọ́lá fún láti máa sinmi tí ọba ní bá ọ̀sẹ̀ ti fẹ́ràn tó máa ń dé òru ta ló ti é báyẹn ọlọ́run ló pèpìlá ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa fọ̀sán ti tẹ́ kẹ́ ẹ máa fòrò ṣe kí ni sinmi tí ọba ní bá èyàn jẹ́ pé yọ̀wá máa dé òru yọ̀ máa sùn yọ̀ máa sinmi lọ́sàn-án ó ti ní nǹkan mìíràn nìyẹn ọlọ́run ni wá ń ná àrùn ìrọ̀ àwọn ọlọ́run. láti ọ̀sán ní tí ń tẹ ní tí mọ̀lẹ́ bẹ́ nú ẹ̀ kan náà ni ẹyọ kan náà lò àìmọye táwọn máa ń gbé tí ò ní ká bá one percent nínú àbí zero nínú tó la ti bẹ́ẹ̀ ìrègùn lórí ọlọ́run òun ló ní ọlá lórí gbogbo ẹ̀dá pátápátá walakinna aktharan nasi la yashkurun. ìtọ́pọ̀jù nú àwọn èèyàn kì í sọ̀pọ̀lọpọ̀ lásán ìtọ́pọ̀jù aksar ó ti kú ó ti kárí majority majority àwọn èèyàn la yashkuruna kò ní dúpẹ́ wọ́lọ́ òun ò ní mórí bọ́lọ̀ Ibnu Abbas pé ìtumọ̀ ṣukú náà ní ibadatu kò ní sílọ̀ ara ìsílọ̀ náà ní kí yóò dúpẹ́ bọ́lọ̀ dáálíkùmùláhù rọ́gbùkùn ẹ̀ńtòsílẹ̀ iná ni ọlọ́wọ́ bá tọ́jú olùtọ́jú yín nínú ìtọ́jú tó ń ṣe fún yín náà ni òru àtọ̀kan àti ìmọ́lẹ̀ tẹ̀ ń láti wòkan àti òkú tẹ̀ ń rí láti kókèjì. dáálíkùmùláhù rọ́gbùkùn ọlọ́wọ́ bá ẹni tọ́jú olùtọ́jú yín nìyẹn káàlì gbogbo lè lẹ́yìn olùdọ́dà gbogbo nǹkan pátápátá la ilaha illa kọ̀sẹ́ nìkan tó lẹ́tọ́ sí ìjọ ní abó nìkan tó tó fàánà tó fàkùrù níbo lẹ̀ ń sẹ́rí lọ tẹ́ ẹ̀bọ tó fi ìbáàdà àtọ́lọ́hún kàdáàlìkà yóò fàkùlẹ̀dì iná káànù bí àyà tìrẹ̀ ńlá yíyájá lóru àti yóò fàkù àmàjẹ́ sọ́ọ̀tù àlùṣe àti màjẹ́ láti bí ibi tó fi yàn parọ́ kàdáálíkà yóò fàkó lẹ́nu iná káàmù bí ayé àti ìlà ìyẹ́jẹ́ àdúgbò. àwọn tó ṣe pé wọ́n ń takò ayé àtọ́lọ́n báwọn náà ti fẹ́ẹ́ kó bí tọ́lọ́n ní ẹni wò léyìí. Allahu lẹ́ni ja'ala lakumul Allahu lẹ́ni ja'ala lakumul arda qarara. ọlọ́run bá tún ṣe é pé òun ló ṣe ilẹ̀ ìfún yín ní yíyí tó ti yí ojú lọ ilẹ̀ ó yí lójúmọ́ kan apá kan rẹ̀ ó gba òun apá kan rẹ̀ ó wà ńgbà bá tó yí ńgbà tó bá yí lọ apá kan wà ní apá kan tó wà tẹ́lẹ̀ yóò do lóhùn apá kan tó wà tẹ́lẹ̀ yóò do lójúmọ́ kan yóò ti máa yí nìyẹn bó ti ṣe yí bẹ́ẹ̀ náà ni àwọn wọ́n ń yí àwọn ojú kan náà ni ó wà tí wọ́n yọ sọ̀rọ̀ amókù tíntín kó tó yí padà síbi tó wà tẹ́lẹ̀ ọdẹ yìí ọdún kan kó tó rìn àjò wa ilé ẹni máa rí ẹrù láwọn àdúgbò kan ẹ máa rí òjò láwọn àdúgbò kan ọlọ́run ọba tó wá ti bá wọn ṣé rẹ̀ ìtọ́nà ti bẹ̀rẹ̀ Qur'an yẹn nítorí fi rẹ̀ ìmọ̀ tó fi ọ̀pọ̀ èyí ní ẹ̀rí ọlọ́ni Allahu alladhi ṣe ilẹ̀ ní tó ṣe dúró fún yín sàmà àbínà á ọlọ́run ti tọ́ba ya bolẹ̀ mbola láàfà lọ. wàtò wàrà tún àwòrán tẹ wà ọlọ́nlọ́jà kìí sẹ́yìn tọ́lọ́mbà bẹ́ẹ̀ ṣèṣe sí rẹ̀ a sì mú mi bá ti wò bá tó gúnrégé ń ń wá nígbà tí èdè ìyá lọ wà lórí àwòrán yìí E ẹ bá yẹ díẹ̀ kó o lè mọ̀ pé a ah, ọlọmọ ọmọ mi wò ó bu ọbẹrẹ tẹtẹ mi ojú rẹ òní làárá ojú ni ọmọ mi ẹyọ kan ní ọlá ìkejì òní làwọn onígbà alásọrọ ní ọbẹ mi lórí ìdíríjì yẹ ẹsẹ ń ọlọ́ni wàtọ̀ wàrà fún nínú fi ni wàtọ̀ wàrà fún fa wàrà ọlọ́run ya àwòrán yín níbẹ̀ ti wà yìí ó sì yá lọ́nà tó gbà dáa ìwọ ronú ọ̀nà mi kọ wá rò bóyá yọ̀ dáa jù lọ́nà tó gbà lọ. wàrọ̀ sákẹ́ àtún mìíràn sọ ìdí báyìí nínú àwọn tó dáa lórí ìfẹ́ ọlọ́run ti fi ìdẹ́ ẹ̀rọ fún yín àtàwọn mi nà bẹ̀ tí ọ̀dà tẹ́ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ tọ́lọ́run ti fi lọ fún yín. inú ìtọ́ da ọlọ́run lọ́mọ dáhàlìkùn lọ́wọ́ rọ́bùkùn ọlọ́wọ́ba olùtọ́jú yín nìyẹn kéèyàn délé ayé kọ́mọ́ tó ń jẹ kọ́mọ́ ebi ikùn ó sì béèrè ń ti dá aka rẹ̀ Allahu Akbar ẹ wo bí ọlọ́run ó béèrè tiẹ̀ ń ti dá rẹ̀ nǹkan ń tètè máa já ọlọ́ni fa ahsanahu arakum ọlọ́ni ti àwòrán yín dáadáa wàrà ọ̀sáka tó ń nínú ọ̀yìn bá ó ṣe ìjà ìbò fún yín láti ní tọ́da dáa àlìkùn wà ọ̀bùkùn ọlọ́wọ́n bá olùtọ́jú yín nìyẹn fataba arakawa rabbul alamin ìbùkún ni fọlọ́ títóbi ni fọlọ́ ẹ̀yìn ní fọlọ́n ọlọ́run tó lè kó o ní tọ́jú gbogbo ẹ̀dá pátápátá wọlé hayyu la ilaha illa hu tọ́ ọ bá ń béèrè e fún ìtẹ̀lé òdodo ọlọ́run nìkan ló ní tiwa tẹ́kọ́rọ́ àdùnnì àsìkò kan ní òfin bẹ́ẹ̀ àsìkò kan náà ló fi gbogbo bẹ́ẹ̀ yóò tó wá ju àdìyẹ ìgbà wọlé hayyu tọ́ ọ bá ń e fún abẹ̀mí ọlọ́run nìkan ní kí ẹ sọ ìkéde ìtọ́ ọmọ tí o ti wà nù ìtẹ̀mí tẹ́lẹ̀ tó tó wá wà nù ìtẹ̀mí láti òkan ẹ̀ tó wá ní ọkàn má gbélé ìkótó ẹ̀ tó wá ní láti òkan o tó bí n dé ẹ̀ wá ronú kẹ́ẹ̀tì làákà ìsìkè ìlú wa gbọ́dá gbogbo wa ìtọ́jú gbogbo wa. Huwa al-hayyu ọlọ́run bá ní abẹ̀mí la ilaha illa hu kọ̀tẹ́nì kẹtọ́ lẹ́tọ́ sí ìjọ ní abúlé nìkan tuntun fájírúhù òní ẹ̀ máa ń pè é.

àbí àgbà tẹ̀lé ah, ah, wọ́n tún lọ́ọ́ níbi yẹn ní two thousand níbi lójú làdé àìmọye ní ẹtí kígbe bẹ́ẹ̀ ìdíjọ́ làdó àti ńgbà gángan ní ẹsẹ̀ lè gbé lọ́bẹ̀ àmì láti tó ní àwọn sọ pé hù ọlọ́ọ̀ni nìkan ẹ máa pè é sí láhùn dín lẹ́yìn ọmọ ẹ̀sìn fọlọ́run alihamudulilayi rọ̀bìlẹ̀ alami. ìtọ́lọ̀ mi fáyà yà ẹ̀ nìyẹn kí ẹ lè bá a mọ̀ pé ó ń pe àkíyèsí wa náà ni lọ́sibí pé ká mọ rírì ìtọ́jú tó ń pè é fún wa ìlú fìdí kíra rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú alihamudulilayi rọ̀bìlẹ̀ alami. ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ni ọpẹ́ ẹ̀tọ́ tọlọ ni ọba tó ti pé òun náà lọ dá gbogbo òun náà ni ọba tó ti pé ó ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá níta sọmbẹ yẹn òun náà ní pé Rabbil alamin bí ìgbà tó jẹ́ èsì fún gbólóhùn wípé kí láti mọ ọpọlọ ń bẹ kí ni a sì fi mọ̀ yìí pé ọlọ́run lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun náà ní pé òun ni Rabbil alamin olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá pẹ̀lú nǹkan bèrèbèrè tọ́lọ̀ ti táyé. mọ́ṣálà tọ́tẹ̀ lélẹ̀ oná ẹni mọ́ṣálà ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́ọ̀bá àlejò ọlá sọ pé rabbil alamin kọ̀tọ́ pé khaliqil alamin olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá kọ̀tọ́ ikú ni olùdá ní ààyè bó ṣe kó ń lọ́dá gbogbo ẹ̀dá náà. bẹ́ẹ̀ sì ni dídá lọ́kọ́ ṣáájú títọ́jú. kò sí kí sọ́fà gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ òun náà ní pé gbogbo tí bá tí ò títí láti bọ̀ ní tí wá ń bẹ oníbùkátà ti pé ìdí òmù bẹ àti ìdí ọmọ ọmọ bẹ lọ láéláé dìgbà tọ́lọ́ bá fi mẹ́wàá. kọmputa osisi onye sí ata yìí pé ta ni ó jọ ọmọ ọbẹ̀ ńgbọ́ ọba ń bẹ tán oníbùkátà yìí pé ta ni ọmọ tọ́jú ẹ̀ tí ò torí ẹ̀yìn ọlọ́run bá ló wá lọ ó fi ń ta wá lólobó yìí pé òun ló ń dá wa nípa dídá òun ló ń ń tọ́jú wa tó kọwa á dúró lórí dídá òde kan ọwọ́ á lọ síbi títọ́jú láti fi hàn wáyé pé adébùkátà ti ọlọ́run nípa bíbẹ wa lórí ìfẹ́ ní bíbẹ ọ̀nà tó gbàdá. ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú ọ̀rọ̀ tá a sọ lórí náà ní pé ńgbà tá a sọ ìtọ́ka ti ń bẹ́ ń bẹ́ lórí agbára ọlọ́run àti pípé agbára yẹn ọlọ́run ọba ọba tó pé ni ìtọ́ka ti tó ń bẹ́ ń bẹ́ lórí pé kájókòó jẹ́ ẹ̀dá ni wá alẹ́ aníbùkátà sí ìtọ́jú ọlọ́run àti àánú ẹ̀ agbẹ́rọ̀ jẹ́ alẹ́ ẹ̀kọ́ ni ọ̀yá jẹ́ ẹwà àwọn èèyàn kan fẹ́ẹ́ ti ń wọn èsì ìfọtán torí pé nù two point two jẹ́ ní kẹ́bí ìròyìn wọn ọlọ́ọ̀nìkan lọ́mọ yìí jẹ́ ń wá o ọlọ́ọ̀nìkan lọ́mọ yìí jẹ́ ń wá o ojú wọn ti sọ fún wa lórí owó kan báyìí fún ọ̀rọ̀ mi láti máa gbọ́ mbọ̀ báyà wọ́n ní two point two ní là wà two point two million barrel lójoojúmọ́ two point two ti wá di one point five so which means oh point seven ó ti kú bẹ́ẹ̀ ẹ̀wọ́ kọ́ńtẹ́mù bó ti dá wàhálà rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni àwọn ìjọba stéèjì stéèjì mú ọmọ ọmọrú wó sàn bó ti tẹ̀ ó yẹ pé pàpà tó wà ń bí ọlọ́run nìkan lọ́mọ àwọn ará Sókótó níbi ẹgbọ́rún yìí ni wọn ìjọba ti tẹ̀sí pé one hundred million naira one hundred million naira làwọn ń san fún gold worker lóṣooṣù ẹ̀wù tá a bá jù jù dé nàìjíríà kì í ṣe lọ́dún lọ́sọ̀ọ̀sù ni o one hundred million naira bóòlù ìjọba ti wá mọ̀ gọ́fìnà mọ́ wàá dúró gọ́fìnà fẹ́ẹ̀ rí bíà mọ̀ nǹkan ni wọ́n pín wọ́n pín fọ́ọ̀mù pé iṣẹ́ yọ ọ́ lẹ̀ ní àwọn ìkànnì pínlẹ̀ bóòlù tó ṣe máa yọ ọ́ lẹ̀ sí òun gọ́fìnà tóun ò ní mọ̀ tí fọ́ọ̀mù wa pọ̀ tí gọ́ọ̀mẹ́ntì ò tóbi fẹ́ẹ́ kí wọ́n sáré ju àwọn ẹ̀fẹ́ dípò rẹ̀ pé ìwọ sọ pé àtọ̀dọ̀ mẹ́wàá ló ti gbowó ìwọ sọ́kọ́dọ̀ mẹ́ta ni gbogbo gbàdé ti gbowó ń bọ̀ kálukọ́ máa fi láti gbà náà ló ti ti jẹ wà máa sọ yìí jẹ pé jẹ ti wọ ìpín ní táǹtà wọn ní ẹni tí èdè ọ̀bá ti wọ ìpín mo lè fún. fọ́ọ̀mù wa ń pọ̀ wọ́n wá ń pín fún ọmọ pé níta gọ́ọ̀nà onóore gọ́ọ̀nà náà irú ohun kàbá yìí ni wọ́n fẹ́ gbà títẹ́ nílùú ohun tó ń jẹ gómìnà lè lórí lówó ọ̀rọ̀ anímà nígbà tẹ́ ń pín tó fọ́ọ̀mù for thousands of people pé ìtẹ́jú lẹ́yìn ọ̀lẹ̀ sẹ̀kẹ́rìàtì sẹ̀kẹ́rìàtì wà kẹ́ máa gba fọ́ọ̀mù five hundred láfẹ́ gbà rẹ̀ ìdẹ́ ìyọ́lẹ̀ bí ọlọ́pàá five hundred ìdẹ́ à nílùú iná táwọn òdì ìrówó oṣù tán táwọn ń ṣe bá ká ìsanwó oṣù ìníṣẹ́ tó tó báyìí fi yọ́lẹ̀ ẹ̀wò tá a báyìí tí túmọ̀ sí pé ọ̀lẹ́gbá làwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọ̀lẹ́gbá ni wá ẹ̀wò sí kòkòrò tòmátò ẹ̀wò tó fojú wa rí mo ti máa ra tòmátò kan wọ́n wọ́n wọ́n wọ́n one thousand three hundred abẹ́rẹ́ kékeré ni o one thousand three hundred wọ́n bá wọ ọjà àjọ kan thirty <laughs> two five mo rò pé fún mi ṣe ni wà láì rà rí mo fọlọ́ gbọ́ra mo bọ́ọ̀rù fẹ́ fún mi ṣe ni fẹ́ aláṣírà ni wọ́n gbà yìí bàbá tó ní ìwájú àtòmátò apẹ̀rẹ̀ láti ọmọ one three gan èèyàn kẹrẹ ara ni tomato ni two five ó tẹ̀ tó ń fò lọ yẹn èlò ẹ lélẹ́yìn five hundred ọ̀dì tó alùpùpù ọmọ ọjọ́ pẹ́ẹ́tì ọmọ ọmọ mi sọ̀pọ̀tì yòókù ìjọ ọ̀gá mo tẹ̀ dé ìlàwọ̀ òwe bá kéèyàn ah, lè ṣe ìrọ̀lọ́mọ́ni tomato ní ọjọ́ àbáyé. Ah, <laughs> kòkòrò wọn lọ jẹ tòmátò ní ẹ lọ́jà wàhálà rẹ gẹ̀ẹ́sì lẹ́rú ẹ̀wù ẹ̀wù bá ti lẹ̀ tó ẹ̀wù bá ti lẹ̀ tó ọlọ́run bá ní Rabbil Alamin olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá pẹ̀lú nǹkan mèremère ní ìṣe tí túmọ̀ sí ká ní ìfúra àtàtọ́lọ̀ àwọn ọlọ́run àwọn èèyàn alẹ́ bọ̀ ọlọ́run sọ ní sọ́wọ́tò pàápẹ́ àyà mi sì rí pé yà á yí àdínẹ́sùn. أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn olùsìnìyí akutẹ̀nìyí tálákànìyí àǹtúmọ̀lẹ̀ fúkàrà ọ̀wìlàláàdì ẹ̀jú wa bùkátà lọ́dọ̀ ọlọ́run lẹ́jẹ́ wàláhùn wàlẹ̀ bẹ̀rẹ̀ yíyí ọ̀lẹ̀ àmì ìdẹ ọlọ́run nìkan ni ọba ọlọ́rọ̀. tọrọ ọ̀rọ̀ táyọ gbogbo ẹ̀dá alihamidu tó fi bẹ̀rẹ̀ kuran náà yẹn ọba sẹlẹsọ fún ìjọsìn lórí sọ ala alhamdulillahi rabbil alamin ọba sẹlẹsọ fún ẹ̀yìn ńlọlọrun àwọn amẹ́ríkà àti rọ́ṣíà ó lè máa fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ ti amẹ́ríkà ní tó lè tètè pa rọ́ṣíà ọ̀hún láàrin báyìí eh, rọ́ṣíà náà ní tó lè fi pa amẹ́ríkà lọ láàrin báyìí táwọn wá dàbí ọlọ́run. ọlọ́run tó sọ yìí pé fàdámùdàmà alẹ́ yìí rọ́pò ní zambi yìí fàtàwù àhá wàlà àyàfà àfọlọ́kọ̀bà àhá. kámẹ́ríkà ọjọ́ wò kó wá wo kí ni ọgbẹ́ni rẹ̀ kọ́dà wò bí rọ́jà ti pọ̀ tó bí ẹni wọ́n yẹn wà mílíọ̀nù yẹn kọ́ wá pa ọmọ ẹlẹ́ẹ̀kan náà káwọ́rù wàhálà wò láàpò nípa wípé kẹ́míkà tó fi pa wọ́n kápọ́ sí yùn kí ni precaution rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni èèyàn mélòó ni ọlọ ọlọ sin wọn kọ́ mọ́dà tó kù bá ti di kọ́ wà nílẹ̀ wá ti gbé tó bá ti di à àìsàn kò bẹ̀rẹ̀ ni ọlọ́mọdé ààrẹ bò la lẹ́yìn ìgbà náà bóòlà yóò fi rí lẹ́yìn ìgbà náà táwọn ọlọ́run nìkan ni fàdámúdámá alẹ́ yìí a ọlọ́run kópa ń bá wọn láì ṣe pé ọlọ́run bẹ̀rù pé ya kan ọkàn tó lẹ́nu ọlọ́run ti mọ ẹjọ́ kan kó tó pa wọn. àwàdà lásán àwàdà títí lásán ni àwàdà títí lásán ọlọ́run ní wà wúláhù lẹ́gbẹ̀ẹ́ni yìí wà á tó mọ ní gbogbo ara mùsùlùmí Muhammad ayà tó aya ayà aya ayà ní tó fàtàkì eight. ọlọ́ni wàlláhu lùgàní yù wà á ń tóbulì bukọ́rọ́ wà ń tàtà wà láwù yẹ sábìlì káwọn ọ̀sán ìrọ̀kùn tó ń mọ̀lá àyàkú lù wà ń sàlá kù. wàlláhu lùgàní yù ọlọ́wọ́ bá tó dání ọlọ́rọ̀ tọrọ ọ̀rọ̀ gbogbo ẹ bá ní ọ̀nà wúdúdú ọ̀nà tọ ọ̀nà wúdúdú ọ̀nà gbòdì lágbára ọ̀nà nǹkan ẹ̀ yọ ọ̀rẹ́ tiẹ̀ lọ́wọ́ tí a bá ní ọ̀nà ìmọ̀ tójú ọ̀nà tọ́lọ́ tó fi ń sá mú ọlọ́run rẹ̀ sí ẹ lọ́wọ́. wàláhù lẹ́gbẹ̀ẹ́niyù ọlọ́run ni ọlọ́rọ̀ wà á ń tókun lóko ọ̀rọ̀ tálákàlẹ̀ yìí olùsìnìyẹ. wà á dada wà láwù tẹ́ ẹ bá tọ́lọ́ yẹ́yìn padà mọ́ fún tòmúmọ́ làáyà kúrò àmàlágún ọlọ́run fún àwọn èèyàn ní ìjìrọ̀ ni kó o tún wá ní ju ẹni níbi tí wọ́n bọ̀ abẹ́fẹ́ ọlọ́run bọ́lá ń ṣe ń fi àwọn àwọn onímọ̀ lórí àwọn onímọ̀ lórí fún ìṣirò àwọn kí ti ní wò ẹ̀ láàbà ń ó sì láàbẹ̀ẹ́sì àbá àbá ọ̀nà ní náà ó ń láàbà kòtì kòtì nu gbẹyọ owó kaba yìí lágbọn rẹ ìwé ẹyọ kaba yìí kòtì lágbọn rẹ ó sì bẹ̀rẹ̀ náà lába àwọn tí oṣù tún náà ń bọ̀ ó ń fẹrẹ lólówó mùsùlùmí ọ̀nà tó ju ọ̀nà tọ́lọ́run àwọn tọ́lọ́run ó kù tí wọ́n máa na ọlọ́run máa ṣe fún un gbogbo owó èsì wọlé láti lókèrè orí ọlọ́ọ̀ni ọlọ́run tó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyí. ẹ̀yin ẹ má ṣe ń fi àwọn kan máa ṣe á sì máa da ìbùkún wa lù á máa da ìbùkún wa lù àwọn yẹn fóònù ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́sálásí bíi ogójì bíi gan àwọn ọmọ gíláàsì àwọn ọmọ nàìjíríà wọn lọ kọ́ mẹ́rin ó fi ṣírò sí wájú ní ó sì ṣe ọ̀mídì rìpọ́ọ̀tù àwọn àjọpọ̀ náà ní ẹjọ́ ẹ̀ ọsibítù ni ní ẹni wọn kọ́ fún àwọn òṣèlú tí wọ́n máa lò láì tí wọ́n máa lò ó kọ kọ́ olóde ìjábọ̀ sílẹ̀ ìmọ̀tọ́ ìbẹ̀rù ọlọ́run ló kéré ọlọ́run kọ́ sànù wa. tòtí túmọ̀ sí pé ìtọ́ka ti ń bẹ́ ń bì lórí agbára ọlọ́run àti pé ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀tọ́ lẹ́nu wa. káwa bọ́ síbi mọ́tálẹ̀ ẹlẹ́kẹ̀wá lórí rọ́bìlà àlẹ́ tọ́lọ̀ ń bá ní arí parí. òun náà ní wípé má a tara àdáàmù àlàm àlàm wà á fi bí àjọwà ìpínlẹ̀ kù. àlàálàmù àwòlẹ̀ àwàlẹ̀ onírànràn ẹ̀dá wọ́n mọ̀ pọ̀ náà ọmọ kọjá abẹ́ ọkọjá làákàyè ọkọjá adéyẹn ni sọ wípé mo ti ti ti mo ti wá mọ̀ kò sí ní mọ̀ kò sí ní. àbí tọ́lọ́ ń bá fún àrùn ọba ẹ̀rọ lókù ti fún àrùn rẹ̀ ọkàn sí ọkàn jù sí àná ibi alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀kọ́ ọ̀tọ̀lọ́sìn ọ̀pẹ ọ̀tọ̀lọ́sìn olùdókòwò tó gbogbo ẹ̀dá lónìí ọ̀rọ̀ wa látọ̀dọ̀ àwọn akákanú àwọn tàbí àdúgbò ń gbà wá alifu alifi ó ní one million láti òdu wọn one million ìgbà alifu alifi ibi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọkẹ́ sọ fígọ̀ kan ẹgbẹ̀rún pọ̀pọ̀ ni ẹlòmíì ní aṣọ alifi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ọkẹ́ sọ ni bí yorùbá ti máa sọ pé ọ̀kẹ́ mẹ́fà yìí gbọ́dọ̀ bá jókòó tó ọ̀fẹ́ kò rẹ̀ ju wàhálà lásìkò <laughs> ẹ̀dá ọlọ́run àti ìran ìran rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ yìí ẹ̀ ọlọ́run bá nìkan ṣoṣo oníwájú lùdúdì báwo ni ìdìbò máa ń dìgbè máa lọ àwọn fásitì àti àwọn fúnra máa ń dì wájú lùdúdì ẹ tó lè pé kíláàsì gbígbẹ rẹ̀ kí ló jẹ́ àmọ̀ pé kíláàsì gbígbẹ rẹ̀ òun náà ni pé gbogbo ẹ̀dá tí ò ti ti tẹ́lẹ̀ táǹkì ní alẹ́ àwáàdì wọn ò lè máa ti láéláé tí ìbá ti fẹ́ nìkan ń bẹ tó jẹ́ wáàdì gbùdùgbùdù ni. làbó ní sàfàrì yìí àgbà pé dàlàdé àlàáwùjú di ilẹ̀ àwáàdì tù omi hànà òǹfà wà lè àti ìmọ̀lẹ́wárí tù dàlàdé àlàáwùjú di ilẹ̀ àwáàdì tù àwọn tí ò ti ti tí ò ti ti tẹ́lẹ̀ tọ́wá ń bẹ́ẹ̀. ńlọjẹ lọ́ńtọ́ka lórí ìdíbi ọlọ́run òbí káàmì ọ̀hún tó tó fún ọlọ́run ọwọ́ alẹ́ àti ìmúlẹ̀wá rí bú ọba gbogbo ẹ̀dá pátápátá tọ́ba ti wá rí báyẹn ajẹ́ wípé àwọn tí jẹ́ ẹ̀dá ọlọ́run àwọn tí jẹ́ ẹ̀dá ọlọ́run ẹ̀mọ́ tuntun lábáwá òkú. dá ìdílé ìdúródì ní ìtumọ̀ rẹ̀ lọ́dọọdún ìyẹn ìpínlẹ̀ tó lè máa bẹ ní èdè tó láti bọ́ bẹ̀ kéde tó láti bọ́ lọ́wọ́ jẹ́ nìkan kọ́ máa jáde tẹ̀lé nǹkan tó láti bọ́ lọ́wọ́ tó bá wù mí. àjẹ́wí pé ẹ̀dá ọlọ́run gbolókundé òun nìkan ló lè sọ ọ̀sẹ̀ dànù ló lè sọ. gbogbo ìtiwá ń iná ẹ̀ ní ń tọ́ka lórí bíbí ọlọ́run ní ń jẹ́ àmì wípé ọlọ́run bá ń bẹ làbó lórí sọ pé wà fi ìlú ilẹ̀ èdè làwù àyà tún tẹ̀lú àlà ànáwó wà ìlú. níbi gbogbo nǹkan pátápátá ló ti rí àmì bíbí ọlọ́run pé tó tó fún ọlọ́run tó tó fún ọlọ́run ẹni tó ti tó plan nǹkan ìmọ̀ ń bẹ ọlọ́run bá sọ wọn nù sọ́dọ̀ làkàdí aya kẹta yìí pé wàlẹ awọlù wàlẹ ààfin wàtọ́hìn wàlẹ bàáfin wàwúwàlù olùdíje ní àyè ọlọ́ọ̀bá ni ọba àkọ́kọ́ àdébò sọ́nà láàyè ọ̀sẹ̀lá nínú àdúrà rẹ̀ yóò fi àǹtàlẹ̀ awọlù wọn lè sàkọ́ fúlà kàtẹ́ ìwọ náà ní àkọ́kọ́ kò sí ìjàkadọ́ sáájú wọ̀ wàlẹ ààfin ọlọ́ọ̀bá ni ọba àkànyìn inú àdúrà òjijì ọlọ́run sọ́ra sọ pé àǹtà ní ààrùn pẹ̀lú ìdẹ̀bà àdàtẹ̀tẹ̀ ìwọ ọlọ́ọ̀bí ọba àtàn ìdí òní gàgà lẹ́yìn rẹ ọlọ́ọ̀bá tó tó wọ́n sọ ọ́ nínú ọlọ́ọ̀bá ni ọba tó hàn kí ò rújú rárá àti ìjọba pẹ̀lú ọpọlọ ẹlòmíì lòkù kí ò rújú rárá. Ànábì wa sallallahu alaihi wa sallam àdúrà rẹ̀ yóò àǹtà sọ ìlú pẹ̀lú ìdẹ̀bà wálé bá a finú ọlọ́run ní ọba tó pamá anabi wa sallallahu alayhi wa sallam pé fàáńtà lè bá a finú fàlẹ́ ìdàdúró náà kàtẹ́ yìí ìwọ ọlọ́run ọba lọ́ba tó pamá ojú ìdọ́kọ́ tó pamọ́ tó wọ ọlọ́run à ń sin àdìrí ó sì sọ pé kì í sinmi ayé láti ojú ìyàwó mọ́ ilé náà lọ ìlà ọ̀síyà náà lọ tọ́mátìjọ́ ìgbàlè kìyàmá ọlọ́run ti tún kẹ́míkà kọ̀mpitíṣàn wa yóò fi fún un dé yóò di ojú orí ìyàwó wáyé lè na dọ̀rọ̀ àwọn ojú kan yóò sùn lójoojúmọ́ tó bá jọ àjíǹde ó rí àmì ìrọ̀rùn ọlọ́run ó rí àmì ìrọ̀rùn ọlọ́run ó rí lára rẹ̀ ayé ẹ̀kọ́ ni ní ẹ̀bá wa nú rọrùn ara rẹ̀ ọmọ jẹ́ ni ẹlòmíì lè lówó lọ́ọ́ sára yòókè dẹ́n wàhálà ti gbé pọ̀ ìyàtí lórí owó èdè kékeré kéékèèké ẹgbẹ́ ń takọ́lówó ni bàbá fẹ́kẹ́ ń tajú lónìí láti wo láti secretariat olórí kí ni wọ́n pè náà olórí òṣìṣẹ́ àwọn ìjọba wọn pè à ẹ̀dẹ̀hùn gan wọ́n ń tajú ẹ̀ náà lórí rédíò lónìí ẹgbẹ́ kò ní ìjọba òní sálárì kan lẹ́yìn ìgbàdá olú àwọn gan ní ìgbà sálárì gan náà ọ̀dọ́ ìtàwé àgbẹ̀ gbẹ bóòlù ẹ̀dẹ́ dọ́gba yìí ń dán. <laughs> bàbá tàtà wà dà bàbá lórí ẹ̀ lójú yìí ọlọ́run nígbà tó ti fún ojú náà dáná ẹ̀ ọlọ́run ní ojú ìyàwó bẹ̀rọ̀ àwọn kan ojú wọn dàn láyé tí túmọ̀ sí pé kìí ṣe wà kìí ṣe tẹ wàhálà ni ẹ lọ gbà mọ ọ̀kà sí pé tẹ wàhálà làwọn lọ gbà <laughs> iṣẹ́ ọrọ ọbẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ọbẹ̀ làwọn lọ gbà ní ẹ̀ka sí ọlọ́mọkọ́ta ló ìgbà tí ọba tí ọba wa àbúrò àbúrò أمرنا متر فيها فقذفوا فيها فحق عليها القول فدمرناها تدميرا tábàtí bẹ́ẹ̀ kó pàmpá ìlú kan àwọn tára rọ̀ wọ́n mọ̀ ní bàjẹ́ ń bẹ́ẹ̀. owó sọ́yà tí gbogbo owó fi kẹgbà káàmì ládùúgbò káàmì ṣe ń tọ́jà ń lù ó sì fi kú sínú àpò àwọn èèyàn kan wọ́n sì fi nà lọ. kódà àwọn èèyàn ní ìfikún lórí pé òòrùn fẹ́ẹ́ mú orí lórí bẹ́ẹ̀. ìyá díẹ̀ díẹ̀ ìyá díẹ̀ díẹ̀ tó ṣe ẹ ẹ gíláàsì ọlọ́run kẹ́sì pé ẹ̀kọ́ jù wọn lásán ni kí ló lè ṣe mélòó ló lè ṣe gbogbo tọ́wà mélòó láti tí ń tuntun lórí ẹ̀kọ́ yìí London mélòó ló lè ṣe nínú wàhálà <laughs> torí ẹ fi jẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá nínú gbogbo àwọn álámù yìí bí ẹ ti oníranran ń tọ́ka lórí ibi ọlọ́run

tọmọ iye ọmọ ogun ọlọ́run bọ́lọ̀ ń ṣe ní nínú àwọn èèyàn tí ẹ ṣe jìá ju ìṣẹ̀lẹ̀ lè là iná ló ní nínú àwọn màláíkà iná ló ní nínú àwọn dábàá mi náà iná ló ní inú tí èmi ọlọ́run lè ran atẹ́gùn sọ ẹ pé èèyàn ò gbà á ah, irú atẹ́gùn eléyà ọ̀fẹ́ rí o ó lè jójó tí òjijì ẹlẹ́mí náà yìí tí kálukú bá tiẹ̀ ẹni tiẹ̀ kiri ẹni tiẹ̀ pọ̀. tọ́lọ̀ fi tọ́lọ̀ fi lọ. kòkòrò iná ló tún jẹ kí ló gbẹ tòmátò ọlọ́run ló tún jẹ ọmọ lórí tòmátò nìkan tó bá ń jẹ mí lọ dé tọ́jà gbàdúrà ráìsì wàhálà dé ìyẹn tẹ̀lé fún ráìsì kan ọlọ́run lọ́sùn mọ̀ bí ọ̀sán bọ́ọ̀lù ó ṣe rí lópin ayé àníbi ọ̀sán lọ́la rẹ̀ ọ̀sán àgbẹ̀fọ́ owó ń bọ̀ wá pọ̀ jáde rẹ́rẹ́ ṣègbè ó pè yàrá ìṣègbè ó lówó òjijì ó lówó òjijì tó ní ìfẹ́rẹ́ wò ọlọ́run lọ́mọ tí ọ̀sẹ̀ rẹ̀ bó la yóò ṣe nígbà náà tó fi wá di pé owó ọ̀pọ̀ rẹ̀ pẹ̀sẹ̀ káàdúgbò òṣèlè yóò yóò yóò lè dúdú rárá ọlọ́ni wa máa yá alámùdùnú dàrọ̀ ọlọ́run ọba kọ̀tẹ́nìkan tó máa àwọn ológun ọlọ́run ọba rẹ olùtọ́jú rẹ ìlàwù oníkẹlọ́mà ọmọ yíyá ìlà àdìgbò lèmi bàjá èyí tá a fi ránṣẹ́ yìí agàmídé ìkìlọ̀ lásán ni agàmídé ìkìlọ̀ ni ọlọ́run sọ láàyè nínú túrọ́tò náhàlì àyà kẹjọ lọ́lọ́ ní wàlẹ̀ xeyìlá wàlẹ̀ bíyàgàlà wàlẹ̀ hàmìlá lìtẹ̀ríkà búra wọn sí iná wàyà kúlùkù màálà tààlà mú àwọn ẹni tẹ̀ ẹ̀rí yẹn àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá lu ẹsẹ̀ àbí ẹsẹ̀ lu kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tó bá lu mẹ́sẹ̀ lu bàbá nígbà bá lu lìtẹ́ríkà fúru ha ọlọ́ni adákẹ́ fi máa gùn ún wà sí iná ó sì jẹ́ ọ̀sán yín bẹ́ẹ̀ bí ṣe pẹ̀lú mọ́tò lásìkò yìí ṣùgbọ́n o wáyà kọ́lùkù màlá tààlà mú kí lùmọ̀dọ́rì ni o. ọlọ́run ti ẹ̀dá àwọn oníṣẹ́ ẹ̀kọ́ nímọ̀tì rárá yìí túmọ̀ sí pé onírànà ìran ìrìn ẹ̀dá tọ́lọ́run ló jẹ́rọ́ bù fún ọlọ́run ẹ̀ lọ́mọ yìí ẹ̀ ìsọ ọmọ mọ́ríyàmọ̀ kò tó sọ kọ́ lágbára ẹ̀ sọ pé lẹ̀ ẹ̀dá ẹ̀dá ọlọ́run sọ pé lẹ̀ tàbá ní káwòye sí àwọn ẹ̀dá kan bẹ lókè àwọn ẹ̀dá kan bẹ lẹ̀ nínú àwọn ẹ̀dá tó wà lókè sánmà ọlọ́run wá ti wá di wa báyìí ààrẹ nìkan kan tó lọ tó lọ sánmà àkọ́kọ́ ńlẹ́ o ọlọ́run ti kàlẹ́ jù wá yà máa ní bí wà ní bí فانفروا لا تنفرون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ẹ̀yin ni alájẹnu tẹ ẹ bá lágbára kẹ ẹ tata kùtù nẹfàdà nínú èdè lárúbáwá kéèyàn ta nǹkan kọ lùdá lódì ọ̀nà padà nìyẹn tẹ ẹ lágbára kẹ tata kùtù kẹ́ẹ̀fù kẹ́ẹ̀wá débi kankan ẹ̀ sọ pé àti ní orílẹ̀ èdè àti ìfẹ́mà fanfudu ẹ̀tẹ́ bẹ́ẹ̀ láàbàǹfọ̀dọ̀ nàìjíríà láàbẹ̀sọ̀lẹ̀ tọ́ọ̀t ẹ̀ náà lọ. nítawọn náà ti ẹsẹ wàhálà lé lórí pé àyè mọ̀ àyè mọ̀ ilé ayé bá yẹ gẹ̀rẹ̀ nípa ń dé bá gbogbo ti mẹ́fẹ̀ bọ́yọ́ lọ ní pé nú àwọn èèyàn dẹ́kun ọyẹ mọ́ ọmọ gbé mú ó dùn àmọ́ òye pé wò láti tún padà lórí ibi ìlú ti yẹ gẹ̀rẹ̀ <laughs> pílánì wọn òjò wá náà lọ torí àti mọ̀ pé kò ṣeé ṣe káwọn òkè yẹn bá wọn ẹ̀ mílíọ̀nù lọ́ọ̀bẹ̀ ọkọ̀ síbù pé wọ́n bá wọn kó àwọn rúmẹ̀ tí wọ́n mọ̀ jẹ wọ́n bá wọn kó lọ́wọ́ kò sí rúbẹ̀ tí wọ́n bá wọn kó àwọn ata àwọn èlùbọ́ àwọn àgbàdo àwọn ráìsì omi tí wọ́n mọ wọ́n bá wọn kó lọ rẹ̀ kọ́rọ́rùn ẹ̀rú ẹ̀dá wo wá nù ẹ̀dá tí ò ní pẹ́ mu ni ó ní wọ́n kó lọ ìsẹ́ni ibi ọ̀dà bíbí àwọn everybody tó wá pọ̀ tó ń pọ́n láwọn ń wù lọ́ọ̀kan náà ìyọ̀rẹ́ ti kájí lábàámọ̀ kọ́ wọn nípa máa kílẹ̀ ti pè àwọn ẹgbẹ́lẹ́ bọ́ọ̀lù kílẹ̀ pè olùkọ́tẹ́ pè nínú ẹ̀yìn sáyẹ́ǹsì panel power technical planet sorry planet so wọ́n máa wò wọ́n ní wọ́n máa ṣe ìtaàjì lọ́ọ̀tán wọn ò tiẹ̀ tọ́ òun rárá ìyóò tọ́ gbogbo ìwádìí ń tún mọ́ ilé tẹ̀pẹ́jà ọmọ ìgbésì tẹ̀pẹ́jà bá ìgbésì lè nìkan tuntun tó tó wọn tó lè gbò lọ́sàn láwùláwù tí o ti ọyọ tí o ti dẹ́kun gàgán bàbá kan sábà ju oṣù ẹ lọ máa ju oṣù ẹ lọ́ọ̀kan ọlọ́ọ̀bà ni ìjọba sọ pé yá máa jára lè fi ṣe wà lè fi ṣe ìdí sábà àdúrà àti àwọn òkú ní akọ́rì sábà wà á ti wọ́n lọ́ọ̀rù فانظروا لا تأخذون إلا بسلطان lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó bá bí ayé àlà ìrọ̀bí tó máa tó ga níbi bá ẹ̀yìn àdìjẹ́nú àtẹ̀yàn èwo nù rọ̀ra ọlọ́run lẹ́wàá máa fún ni nígbà ní sáré tó pẹ̀lú tó ní ọjọ́ tó ti lọ a máa ba lọ́bẹ̀ a ṣe kan nínú àwọn ẹ̀dá ọlọ́run níwọ̀n

ó ní bẹ́ẹ̀ bá wòye ti gbogbo tó ń sọ yìí nígbà tó bá yé ní tán lẹ́ẹ̀tọ́ mọ̀ yìí pé ẹ mọ díẹ̀ nínú ìtumọ̀ rọ́bìlẹ̀ àlàmì tọ́lọ́gbọ́n fúra. ìgbà lẹ́ẹ̀tọ́ mọ díẹ̀ nínú ìtumọ̀ rẹ̀ kéèké lẹ́ẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́ẹ̀mọ̀ díẹ̀ nínú alihamudulilayi rọ́bìlẹ̀ àlàmì ìyẹn láti fi ṣàmà.